ọlọ́run ọba nìkan láàdúró tì ó yóò dé dúró lórí ibẹ̀ òun nìkan láàfún òun ló dé ó dé dúró tì bẹ́ẹ̀ karama tó tó lágbára jù nínú tọ́lọ́wọ́n bá máa fi kẹ́ àwọn èèyàn báyìí ó ní wípé ọ̀rọ̀ tí wọ́n ti kú ní àpèjúwe náà wọ́n ń rí náà báyìí lọ́ọ̀kan. ọ̀rọ̀ tí wọ́n ti ró kó wípé wọ́n ń ka àpèjúwe àlìjẹ́nà bí ìgbà tí wọ́n ń wò báyìí lọ́ọ̀kan ni kìí ṣe wọ́rígí mọ́ kìí yàrá kìí fọ́sọ̀rọ̀ wọ́rígí ni kìí ṣe ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kìí ṣe àròsọ kìí ṣàsọjẹ kìí ṣàsọjẹ ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ pé lẹ́yìn ìgbà tí nubuwa ti lọ tán o tí o ti sànà bí mọ́ o èyí tó tún kù tọ́lọ́mọ bá máa fi hàn ẹ̀dá ẹni rí rẹ̀ òun ni àlá tẹni rí là ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wọ́n ṣe sùn báyìí ọ̀pariwo á dùn. ìyàwó rẹ̀ ní èèmọ̀ rẹ̀ ó ń gbòòjì kò sì jí ń bọ̀ wá pariwo nǹkan lọ́wọ́ ṣe la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam nígbà yẹn lọ́wọ́ tají ìyàwó wa pélé kí ló dé ha oníyàwó onínàá wọ́n ní òun fojú rí iná iná kẹ á ó ní kò sí kò sí júwe wọ́n lójú oorun wọ́n sọ pé kí ni makaraju kí ni a fi bọ́ nù eléyìí wọ́n ní tawhid tawhid ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́kàn ṣoṣo lọ́ba tó yẹ pé òun láàmà sí tọ́dá dúró tókòtókò láwọn àpèjúwe rẹ̀ òun láàmà sí òun nìkan láàsàdì òun nìkan láàsàbà ìbínú rẹ̀ làá sá fún ìyọnu rẹ̀ làá lé ntí ọ̀fẹ́ làá gbọ́dọ̀ fẹ́ ntí ń làá tẹ̀ bàtì lọ́rùn ńgbò mọ́kò ní kú ká kú sórí tí ń fẹ́ òun làpọ́n ní ẹ̀dá pé kéèyàn mọ́kò sídìí nǹkan mi yàtọ̀ sí ntọ́lọ́wọ́n bá ń fẹ́. ni aa àfi tawhid lọ́sí jẹ́ pé ntọ́jì sẹ́ńdásọ̀ sínú bẹ̀rẹ̀ nù. ntọ́parí ọ̀rọ̀ ntí olùgbèsè ayé lélẹ́rì nù ntọ́talẹ́ lónìí gbogbo ògbèsè ayé ẹ̀dá ntí kọ́ máa wò nù ntí wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀dá nù sàárè márọ̀ bùkà tá a ọba rẹ̀ tó ń gbogbo ògbà fi wípé nǹkan tọba dùn ntí ó dì mọ́nù tọba ti sàmóríkó àmóríbọ́kó ńbẹ ó ti sọ ní ibú kọ́lọ́wọ́n ayà wáyà ló fi jẹ́ pé ìdàkejì rẹ̀ gbogbo gbà èèyàn máa sá fún ní gbogbo ọ̀nà ní ròrí ní sọ̀rọ̀ sí ní ṣe sí kí ni ìdàkejì rẹ̀ àṣírkù billah subhanahu wa ta'ala. ọlọ́run ọba nìkan ló pé tán pẹ̀lú ìdí mẹ́ta ìmọ̀ gbogbo nǹkan ọ̀dọ̀ rẹ̀ ló pé sí ní ti lọ́wọ́ bí ó ṣe yẹlẹ̀ ní tó ti kọjá ń bọ̀ wájú bóun ni ó ṣe jẹ́ ọwọ́ rẹ̀ lọ́wọ́ kò ọlọ́run nìkan ló ní lọ́wọ́ kò sẹ́dá tó tótó ọlọ́run ọba nìkan rani ọ̀gáni wọ̀lọ̀gáni wọ́n nìkan ló tótó ọ̀rọ̀ rẹ̀ kúrò níbi wípé kó ní bùkátà sí kankan lọ́dọ̀ ẹni kankan kílẹ̀ kẹta alikọ́dì wọn ló ní kápá lórí gbogbo nǹkan kò sẹ́dá kan tó lélẹ́yìn ló fi jẹ́ pé gbogbo àwọn ànábì rẹ̀ sallallahu ala nabiyina wa alayhi gbogbo eléyìí ó jẹ́ kí wọ́n gbọ́ yìí kò sí o ìmọ̀ àkọ́kọ́ ọdún nìkan yìí ìlàpá ah ọ̀wá ah. jẹ́ kí àwọn àpáta ìkí a máa sun mi lẹ́sẹ̀kẹsẹ̀ kí ah, kí làwọn anábìyàn sọ̀gá rárá o. àjẹ́ nǹkan kan ju kọ́ máa ń sẹlọ̀ àlágbára lórí èyí àlágbára ti pé ẹ̀dá ó wá ń wò wípé òun wá gbára ọ̀fẹ́ ṣe bí ọlọ́run àmọ́ wá bá tì ní káàkiri wọ́n di wípé wọ́n tí ó fi di wípé wọ́n sọ pé agbára ń bẹ lọ́wọ́ tàbí wípé kò sí bí ó ṣe jẹ́ nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀rọ̀ là Allah subhanahu wa ta'ala ó kọ́ wa dàwó kìí ṣe pé torí ìbínú ó lè dáwó ó lè omi si ọkàn dá wò Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ yìí pé ìpìlẹ̀ ọ̀rọ̀ oríire fẹ́ dà òní kọ́ máa rí ọwọ́ ọlọ́run ọba lórí gbogbo nǹkan a ah, bó ṣe di pé wá ní alhamdulillah kọ́ má jẹ́ kí ọkàn òun kọ́ rọ̀ mọ́ nǹkan kan yàtọ̀ síta ni. Allah subhanahu wa ta'ala ìjẹ́ kí ọkàn rọ̀ mọ́ nǹkan tàbí kí ọ máa sọ nǹkan ní ìlẹ́nu yàtọ̀ sí tọ́lọ́run tàbí ṣe nǹkan ní yàtọ̀ sí tọ́lọ́run fi wọ́n jíṣẹ́ lọ́sàásàlà eléyìí ní sọ́lọ́run okùn lélẹ̀ àbòsí ẹni tó bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ti kó yọ kúrò nínú gbogbo eléyìí eléyìí ni mùsùlùmí kọ́ máa ń yanjú nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó bá tí ì yanjú eléyìí kò tí ì rí nǹkan kan yanjú yukhrijuhum min adh-dhulumati ila an-nur nur at-tawhid wal-iman was-sunnah والذين كفروا أولياءهم الطاغوت ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbẹ́rù màrí o tí wọ́n jẹ́ kèfèrí èṣù ní tó jẹ́ alágbọ̀ràn tún wọn gbogbo orúkọ tí wọn bá pè wọn bá pè ń Ṣàngó wọn bá pè lọ́bàtálá wọn bá pè ń democracy kò sí nǹkan kan tí wọn pè ó tó jẹ́ pé ní ọmọ asòfin fún wọn bí wọn ó ṣe máa lò ó. tọ́gùt yòkúrẹ́jọ́fún min an-nur ila az-zulumat ó ti kó wọn kúrò ní inú mọ́lẹ̀ tawhid sunna àti tọ́a lọ sídìí kíni lọ sídìí kófò ṣírkò bídà àti gbogbo ohun tó jẹ́ pé ọlọ́run ọ̀lọ́wọ́ tó áwùdà tó jẹ́ pé òun ló clear jù tó ansab tó bámu jù tọ́lọ́wọ́n ọba fi júwe ẹ̀sìn Islam bíi kíni anọ́ọ̀rù ìmọ̀lẹ̀ kò sígbà kan tí nǹkan kan tọ́ bá ti tàn sí gbogbo tí à ń bẹ tí tí yà wà nídìí rẹ̀ gbogbo ẹ̀ hàn kétékété pé ah, báyìí ló ṣe ló fi jẹ́ pé ntẹ́dà máa dì í mú nínú ọ̀rọ̀ rẹ̀ ni bí ó sì ní dojúrú téyìn bá ti dojúrú ọ̀yìn náà ló láwọn àyìn ilé rọjò. àgbà nínú àkídà alùsùnà òjàmá wípé àwọn olùyà òun bẹ àwọn àyànfi ọlọ́run ń ṣùgbọ́n àwọn wo ni gbogbo mùsùlùmí láyàn fi ọlọ́run ọba torí pé kíni torí ìmánu ṣùgbọ́n torí pé ìmánu jura lọ gẹ́gẹ́ bá a ṣe sọ wípé èyí ò lòdodo ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn àwọn àyànfẹ́ náà ṣe kíni wọ́n jura lọ béèyàn bá ṣe mọ ọlọ́run ọba sí bẹ́ẹ̀ ni ó ṣe súnmọ́ sí. Si bẹ́ẹ̀ ni ó sì páyà rẹ̀ sí àwọn tí wọ́n mọ̀ dáadáa jù wọn làwọn màláìka àwọn màláìka kí lọ́la wọn bá fi ju ẹ̀ ó ní láàyè àsóúnà lọ́ má àmọ́ra òun ọ̀yẹ́ fọ́álú má yóò mọ̀rún nítorí wọn bá bá pa wọn láṣẹ wọn èyí yapa sí ntọ́ba pa wọn lásán ó ní wọ́n máa ṣe kí nìdí torí wọ́n mà á torí pé wọ́n mọ̀ kí ni wọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n páyà rẹ̀ wọ́n tẹ̀ lófin rẹ̀ lẹ́yìn wọn àwọn wo ni al-anbiya ewu ní ọ̀kan àdánwò mẹ́rin ìrí àdánwò nù wọn ṣùgbọ́n bọ́n sì kàdánwò tó. jàrí kẹ́ńsán sẹ́yìn rárá torí pé kí ti tí ọba ríyàn tí nǹkan lè bọ̀ tọ́ a báyìí tí òbíkítà ti ń sábọ̀ tó ń wọnú lọ ajẹ́ pé n ti ń lè lọ. ó gbóná jù náà lọ. <laughs> ó ní jahidul kufar wal munafiqin wa ghulu alayhi wá lọ jihad ìdá ikúrè nǹkan tó wọ́n ní à ah, ń bò mọ́ kó ní kú wọ́n ń gbóòórùn àlìjẹ́nà lẹ́nu dà tòdí ara àná wọ́n ṣe jihad kẹsẹ̀ jihad arúmájẹ́wò suicide bomb yẹn ṣe jihad eh, Allah. àsìgbọ́yé àsìgbọ́yé kọ́s àwọn àbúrẹ́yà àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ wọ́n sì kí ni wọ́n kù sí kọ́ man qatala nafsa faka'annama qatala nafsa jami'a ẹni tó bá pa ẹ̀mí kan tí ì ṣe ẹ̀tọ́. bí ìgbà tó pa gbogbo ayé mu ha lèyìn òfin sọ̀rọ̀ lèyìn ọkàn sọ pé à ìwọ ló define ìwọ ló ṣe ojú ọ̀nà ọlọ́run rárá ọlọ́run ti define kan rẹ̀ òjíṣẹ́ náà sàtánà ti fi lọ́lẹ̀ àwọn ẹni rí àwọn wọn ti sọ pé ìgbẹ́yìn kú déyìn sàbẹ àwọn sàbẹ rí ọkùnrin kan ó fìrì gbọ̀n ìwà máa ń ṣègbìyànjú bí bàbá ìyá ọmọ ìyàwó bí wọ́n ṣe jẹ retí ń sákàmù lójú ọ̀nà halal bí wọ́n ṣe rí tó fìrì gbọ̀n ní eléyìí ìbàdí ìjà jihad ìbá kó ìfà tayé ìbá tún mushrikun ni wọn inú wọn wá bàjẹ́ ibi ń bò lọ ń lọ wọn làwọn lọ ń lọ sí ìyá rẹ̀ wọn fẹ́ bó ìṣẹ́ àwọn wọn bínú wọn bá bú sẹ́kù wọn adódò ìṣẹ́ náà sàn sọ́nà wọn ni ya Rasulullah sallallahu alaihi wasallam mo fẹ́ bọ́ ọ lọ jáde jihad ìyá àti bàbá mi wọn wá ń sunkún kí sọ fún un èmi kàn pa wọn tì ní mo wá bọ̀ wọn ò dààmú òjíṣẹ́ <laughs> náà àtúnlá ni ọ padà sọ́dọ̀ wọn o èyàn gan ni jihad bó o ṣe pa wọn lẹ́kún lè rẹ̀ wọn a tọrọ bá dà báwọn á jókòó á yanjú ẹ dáadáa pé káwọn afáàbà yanjú ẹ kí ni ń jẹ jihad kì í kàn mú kí á má tẹ̀dọ́kò ìtọpinpin dáadáa wípé kí ni jihad ngba gbogbo ẹ̀ lóru tiẹ̀ tí wá dàpọ̀ mọ́ sápà kí jihad bó jihad akọkọ wọn ni wípé kọ́ ma àgbọ́yé tọ́lọ́n fi hàn náà torí mi jihad àkọ́kọ́ nù lẹ́yìn ìgbà tó o bá gbọ́ yéhùn jihad kejì òun ni wa máa tẹ̀lé e. jihad kẹta òun ni pé kọ́ wa máa pèpè síbi pẹ̀lú ìṣesí dáadáa nǹkan báyìí tún o ok náà là ń sọ báwo sọ èwo tún lẹ̀ ń jẹwújẹwújẹ ń gbẹ̀ fẹ́ jáde nù lé o òjíṣẹ́ náà sọ́là ló sọ pé tá a bá fẹ́ jáde nù lé ká ṣe àdúrà báyìí bismillah tawakkaltu ala Allah allahumma inni a'udhu bika min an azila aw uzila aw azlima aw uzlima aw ajala aw jala alayhi túmọ̀ rẹ̀ kámukun mẹ́kọ̀ọ́ gbọ́ bí ọba ní bí ọba ní sílàkà yìí ó kọ́ ọlọ́run ọba ní tí ń jáde báyìí mo gbára lé ọlọ́run ọba nìkan ṣé yóò ní ìdí kókó tí o kára wọn mọ́ ara wọn làá. bádàwọ̀ bàbá ìkara wọn ṣé ó rí mú orí olóńgbò ó rí somájì àdánwò kan lọ́ba tó fi so mọ́jì ṣé n tún ṣẹlẹ̀ sí wọ́n fẹ́ ṣẹlẹ̀ sí o tó but sọ́ọ̀mù kúfùrù ṣírkù kò sí kò sẹ́ni tó ponú kò só ponú èèyàn bíi mushrik tàbí káfíìn. وما ذلك يزعم عنه ولا شيء bó lórí bẹ́ẹ̀ náà rò pé òun gan lòun dó lórí nǹkan kan ju ẹrù jẹjẹ ńgbè yẹn bá ta owó aláǹtakùn fúnra rẹ̀ tó lóun wà nínú bọ́ǹkà sọmọ yìí pé ọ̀rọ̀ ẹkún ọ̀rọ̀ ẹ̀rín ẹ̀rín wípé yẹn ṣe ponú báyìí ọ̀rọ̀ ẹkún wípé pé a ṣèré nì tọ́wé fúnra rẹ̀ ti ṣèré fọ́tà ló fi jẹ́ pé ní téèyàn máa ń lé jù ìrí ìyọ́nú ọba tó jẹ́ pé ọ̀rọ̀ tiẹ̀ ni kó ṣe kún gbogbo nǹkan yòókù wọn dẹ̀ dá lóhùn pé ọ̀rọ̀ yẹ kú eléyìí ló borí jù nínú ṣiṣẹ́ rẹ̀ máa lé gbogbo wa ẹ̀dá tí ọba tí ò lé kò tí ìrìn gbogbo tí ìbá tó fẹ́ ó fẹ́ ṣe business ni ó fẹ́ jẹ́ medical doctor ni ó fẹ́ jẹ́ engineer ni ó fẹ́ jẹ́ lawyer ni gbogbo ń tó bá fẹ́ jẹ́ ó gbọ́dọ̀ yanjú eléyìí nígbèsè ayé rẹ̀ tó bá ti yanjú eléyìí ọlọ́run ti kọ bí ó ṣe máa wẹ̀ kò sódò tí ò lè wẹ̀jà kò dẹ̀ sí bí ó ṣe wẹ̀ odò yìí tí ó rí odò lè gbé lọ́mọ́ torí pé kí ni òun àti ọba adẹ́dà wọ́n ti múlẹ̀ ìmúlẹ̀ tó jẹ́ wípé kì í dání wọn ì bá múlẹ̀ kọ́ dání toró tó tán ẹ̀ńtọ́ da ọ́ rí alternative ni tó bẹ́ tẹ̀lé. bí ẹni kò ní bùkátà alternative kò gbogbo alternative ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala mo fi jẹ́ pé ṣíṣe àfọ̀mọ́ fún borí gbogbo nǹkan tí àwọn àti gbọ́ eléyìí asúnmọ́ lọ́wọ́ ni wọ́n láti fẹ́ kí ẹni tó ń rìn lójú ọ̀nà ń kẹsẹ̀ rẹ̀ ó múlẹ̀ sí i ìwà máa ń yan wò ó fi máa bọ̀ wà lórí òdodo ó lè jẹ́ fọkànbalẹ̀ karama ńlá ni torí gbogbo ntọ́ ọba ní tọ́ ní fọkànbalẹ̀ so ní karama là so oníkan oníkankan ọ̀ọ́lá pọ́nlé kankan kọ́ wa dúró lójú ọ̀nà rẹ̀ báyìí pé a ojú ọ̀nà ni tómi ni omi ọ eléyìí ò lẹ kàrámà kan lòfi jẹ́ yí pé ọ̀nà téèyàn gbà dúró lójú ọ̀nà rẹ̀ tí òfin ní ṣìṣe ọ gbọ́dọ̀ gbọ́ yẹn gbogbo gbà kò sí tí ò lè fi ṣe kàrámà torí àpọ́nlé tí ń bẹ fáwọn tí wọ́n ti ṣáájú àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n fi fẹ́ kí a karama àti mọ̀jíńdà ká yà sọ́tọ̀ á àwọn ẹni ọlọ́run ọba àwọn tí wọ́n gbórí ń bẹ̀ nínú ọmọ èdè ènìyàn àwọn ànábì ọlọ́run ọba àwọn ni wọ́n ní mọ̀jíńdà ìwà àwọn pásúnṣẹ̀ sí ojú ọ̀nà wọn ká ṣe bọ́lọ̀ ń ṣe fi rán wọn ní jẹ́ kí yẹn ní karama lọ́dọ̀ ọlọ́run ọba nítorí fi pọ́n wọn lé tó fi ṣe mírèkù fún wọn yóò wá fi ṣe karama fún ẹni tó ń tẹ̀lé ojú ọ̀nà wọn so abẹ́ wọn ló wà ló fi jẹ́ pé kò sí bí ẹnìkan ṣe wá wá tí ó sọ yìí pé ànábì kan òun lọ́lá jùlọ là kò dé abẹ́ bàtà ànábì kankan. kò dé adé bàtẹ́ ní ilé àkọ́kọ́ gan tó tẹ̀ láwọn ànábì torí pé kíni ìmọ̀lọ́wọ́n ọba wọn ìsúnmọ́lọ́wọ́n wọn débi wípé ọwọ́ ń sọ wáyò kalẹ̀ fún wọn ó ń tí ojú lásán lè rí ń kankan ọmọ ẹ̀dẹ́ kankan nínú àwọn ọmọ èdè nínú wọn gan wọ́n lọ àwọn ọ̀gá ulil azmi minar rusul sayyidina Nuh alayhi salam Ibrahim Musa Isa wa khatim sallallahu alayhi wa sallam nínú àwọn mẹ́rin nínú àwọn mẹ́ àwọn márààrún náà tún wáwẹ̀ àwọn náà tún lọ́gàá tá a lọ́gàá wọn. Muhammad sallallahu Alaihi wa sallam tẹ́dá ọba máa lára rẹ̀ kí ni ó ṣe kọjá àlà tọ́ba di kọjá hudud ọba là kalẹ̀ fẹ́dà ó ní àwọn àlà ní tó ní tí ò ní kọ́ ma kò nǹkan kan ọ̀gbọ́dọ̀ ti ní tìkùtì kó òun wá kó òun fò fẹ́ǹsì. nǹkan kan tọ́jẹ́ ọ̀wọ̀ tọ́lọ́wọ́n bá fún wọn tọ́ ọ bá fi ta lù ú bó ṣe lè wù kó kéré ma ò ti jáde. òjíṣẹ́ náà sàásùn náà ń ṣe wá ṣe báwọn ìbádẹ́ ṣe báyìí. èèyàn wá lè má fẹnu sọ directly kó fi wà sí ló fi jẹ́ pé gbogbo mukhalafat kúfùrù ni gbogbo ìyapa sí ní tó jìṣẹ́ náà sàásìlà mú wa kúfùrù ni ṣùgbọ́n o ó lè jẹ́ kúfùrù dúnà kúfùrù ó lè jẹ́ ìṣe kèfèrí tí ò tí tí ò tí jìyàn kúrò nínú fẹ́ǹsì ó ṣe é. ọ yìí ojú ọ̀nà òjíṣẹ́ náà sálàm ojú ọ̀nà ṣùgbọ́n nínú ẹ̀mọ agbára rẹ̀ ọ̀ka kò lè ṣe ẹlẹ́ṣẹ̀ ní kúfùrù ẹ̀dẹ́ṣẹ̀ gba ọmọ nínú ọkàn rẹ̀ pé a ntí baba gbé wá lójú ọ̀nà ni wọ́n á bẹ lọ́wọ́n torí béèyàn bá ń se ń jìnnà sójú ọ̀nà sí bẹ́ẹ̀ lọ́kàn ó sì máa mẹ́hẹ̀ sí lọ́lọ́wọ́n bá fi sọ pé falamma zaagu Allahu Allahu nígbà wọn kó ọ̀nà ọkàn náà kó ọ̀nà ti di pé ń pọ̀ ń pọ̀ èèyàn wá rẹ̀ ọba kò sí sí láyé sí mà gbogbo yìí kò sí sí láyé sí mà ayé àwọn ànábì ọlọ́run ọba nù èyí wọn ni wípé ntọ́nà òfinran wọn ò lè bá gbà yìí mu kí wọ́n lè kọ́dọ̀ kọ́rọ̀jẹ̀ mìnàmìnà ó ti fún fẹ́ǹsì kọ́lọ̀ ọ̀hún yàrá yàbẹ́ àwọn àlàyé agbọ́dọ̀ yẹn jù rẹ̀ agbọ́dọ̀ gbóyè kọ́ wa túmọ̀ sí wípé. ẹrú ọlọ́run ọba tí ń sin lọ́hùn tá a bá péjúwe kankan látara wípé a bóyá nǹkan àgbàyanu kan ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ kò ní karama rárá karama ga tiẹ̀ dúró déédéé lójú ọ̀nà ọlọ́run ọba wọn karama tó tó sí kìí ṣe gbogbo àwọn àwọn sàádó òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam láàrin ká sọ pé nǹkan kan pèsè gbogbo wọn ṣùgbọ́n kí ni wọn àwòlẹ́ Allah karama wọn dẹ pọ̀ kí ni karama àkọ́kọ́ tọ́yẹ́ pa àti ẹ̀gbọ́dọ̀ júwe pẹ̀lú wọn al-istiqama gbogbo bí nǹkan ṣe lé tó wọ́n ìdúró lójú ọ̀nà ọlọ́run ba eléyìí ń gan karama ńlá èyí ń gan ní nọ́mbà wán karama bó ṣe jẹ́ pé mùjíza àkọ́kọ́ tó jẹ́ pé ń bẹ fáwọn ànábì ọlọ́run ọba ní pé gbogbo bí gbogbo ayé ṣe dẹ̀yìn kọ́ wọ́n tó wọ́n ṣe kí ni wọ́n dúró ti ojú ọ̀nà ọlọ́run ọba pé ẹ̀dẹ̀ ni ẹ̀dẹ́ èyẹ ṣe irú eléyìí mùjíza ńlá ni. àyè nínú àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ wípé gbọ́ àwọn gbà kéwù tán tá a fẹ́ mọ́ ọ lọ látara ọ̀pá tí wọ́n mú dání ń tọ́ wọn sọ́nà ńgbà tí wọ́n fẹ́ ìmọ́lẹ̀ ó ń wọn lọ bẹ́ẹ̀ kàámà wọn tó yẹ pé wọ́n wọn jẹ́ nǹkan fẹ́ rí wọ́n rí ẹranko tó pé ó bá tí pa ní jẹ kàmá tí ó fi pa wọ́n jẹ ó tún tọ́ wọn sọ́nà ní pé ẹ gbogbo báwọn. ṣùgbọ́n gbogbo bọ́lọ́run bá ṣe fi wọn pọ́n eléyìí pọ́n wọn léyìí wọn wá jẹun ká inú níjọ́ kankan sọ pé a ti dẹ̀rù jẹ̀jẹ̀ o ẹ wá máa bọ̀ wá tàbí wípé àwa ti gbégbá omi àdúrà kalẹ̀ tọ́ ọ bá ti fẹ́ kọ́rọ̀ rẹ̀ ọ yẹn ju wá bá wa. ọlọ́run ti gbà fáwa tọ́ ọ bá fẹ́ kọ́ gbà fún ọ jẹ́ wá bá wa kò sí kankan nínú wọn tó sọ bẹ́ẹ̀ sidiki la akbar rọdí ala ani lẹ́mà mọ́jẹ̀ha rọdí ala ani mọ́dà kọ́lá sidiki àkọ́kọ́ sayidina abubakar rọdí ala ani ń bá wọn kí lọ sọ àwọn ni aláwọ̀ aláàtọ̀ àkíyèsí níbi máa ń kúrò wọláwọ̀ bá gbogbo tí wọ́n sọ lórí mi o má sì bí mi o torí wọn tó rẹ̀ yìí waj'alni khayran mimma yadhunnun wá jẹ́ ń dáa ju tí wọ́n léwu yìí lọ lọ́dọ̀ rẹ̀ kò wá sí ìwọ ló gbé ní ìta báyìí tí wọ́n fi ń rí dáadáa ni ntó fún mi ṣe ni ló fi yọ́nú sí mi ìwọ ló fún mi ní tí wọ́n fi yọ́nú sí mi ṣe ìwọ ló ń fi mí pitú ìwọ ló ń fi mí pitú kọlọmọ fi á pitú burúkú ìwọ ló ń fi mí pitú kọ wá sí tó fún mi ṣe mọ kẹrẹ yìí lè ṣe ọwọ́ díẹ̀ tí mo ra ṣe náà lọ gbà lọ́wọ́ mi wọ́n fúnni máa ra àyàdàmú níbi tí mo kù sí nínú àwọn kùsìkùsì mi dárí rẹ̀ jì mí sẹ́ni tó júwe ara rẹ̀ báyìí ní àwọn aṣọ pé òun ti dàbá kan. gbogbo wọn ǹtẹ́ máa rí nínú ọ̀rọ̀ wọn lọ bí kí wọ́n kí wọ́n yan parí koran kan ní lóru kan ńgbà wọn ọba wọn ò ní sọ pé wọlá ń ti ṣe ọlá ní ti ṣe wọlá wọn bá ibi tó fún mi se dé mi. ntokunu ọ̀rọ̀ wọn ni pé alahuma rahmataka arju fala takilni ila nafsi tafatai wasilili shani kula wọlọmọba ìkẹ́ rẹ̀ ni mò ń tọrọ ìkẹ́ rẹ̀ ni mo nírètí sí kìí ṣe tí mo ṣe àní kẹ́mi dáríjì mi kẹ́mi má dá mi dá mi nígbà kan níṣẹ́jú kan bá ń tún ọ̀rọ̀ mi ṣe o bá ń tún ṣe torí pé la ilaha illa anta kò sí ọba tí tó sìn téèyàn sáàdì téèyàn lébìínú rẹ̀ bá téèyàn gbára lé téèyàn máa nírètí sí àfiwọ́ nìkan. ọmọ ìnà wọn nínú àwọn tàbí ìnà ni. يا من وسعت رحمته كل شيء أنا شيء fawasi'ni bi rahmatik ìwọ tó jẹ́ wípé ìkẹ́ rẹ ó gbòòrò dé kárí gbogbo nǹkan èmi náà wà nínú bíntín nínú àwọn nǹkan tí kẹ́ rẹ gbòòrò lérí rẹ yóò sigẹ kẹ́ kẹ́ rẹ bù mí jọra wọn lójú wọn kára wọn kún kankan. látara ìkara wọn kún nǹkan ọlọ́run ọba wa nítò àwọn èèyàn rèé man tawadda lillah rafa'ahu ẹni tó bá yẹ pẹ̀lú ara rẹ̀ fọlọ́run ọba ọlọ́run ọba ó fún lágbègà ló fi jẹ́ wípé mùsùlùmí èlé kàràmù wípé ah, àwọn náà fẹ́ di alágbára ńlá. On fẹ́ di kìnnì kan wọ́n fẹ́ di kìnnì kan la kìnnì lé istiqama ìdúró déédéé lójú ọ̀nà ọlọ́run ọba òun ni kàrámà tó borí jù káàánú wọn ọlọ́run ọba má bàjẹ́ torí tí àánú wọn ọlọ́run ọba bá ti gún régé gbogbo egbò régé ntọ́ba wa ń ṣe lẹ́yàtàrà ilé falẹ́láyà hàb èèyàn máa sá wípé kí wọ́n wá ṣe ná sábà rẹ̀ lọ sídìí rẹ̀ pé a ah, òun ló ṣe báyìí wọ́n a ah, wọ́n náà bá bá ń gbàdúrà o bá ń gbàdúrà gbà wá ní sọ pé torí a dẹ̀ fún a fún yín rí سبحان الله من الذي أخبرك بأن دعاءك هي التي تسبب هذا تصف موقعين توصلات هذا لا ما لا wọ́n máa gbà torí ọlọ́run ọba ẹni tó ṣèyàn ó fi rí àdánwò kúrò lọ́dọ̀ rẹ̀ ó fi fọ́ ọ. ìdọ̀tí ara rẹ̀ pé gbàmú ọlọ́run bá fi ṣe ilé gbogbo àwọn ànábì ọlọ́run bá fi wọn gbọ́dọ̀ jẹ sàrà àtàwọn tí wọ́n bá rọ̀ mọ́ torí ìdọ̀tí tó bá fọ̀ mu ẹ ọ̀rẹ́ nìkan ni wọ́n gba wọ́n rẹ̀ rà because kí bá fọ̀ nínú sẹ́yìn lèèyàn wá máa tẹ́ bàtì tí ó sọ pé òun wọn máa jẹ ìdọ̀tí onídọ̀tí lọ́wọ́ omi ti ẹnu tó ọmọ mu ọwọ́ àmọ́ yó sórí ìdọ̀tí bóòlù sí ní sọ̀sọ̀kùsọ̀ bóòlù ní sẹ́sẹ̀kùsẹ̀ ọ̀làwọ̀ tó fi jẹ́ pé gbogbo ògbà mùsùlùmí máa jẹ́ ìgbẹ́rì. ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti ṣe nǹkan tó yapa sí tọ́lọ́wọ́n bá fi lójì iṣẹ́ náà sáà tó láì kìí ṣe wòlíì kìí ṣe wòlíì kìí ṣe ni ọlọ́run ní túmọ̀ rẹ̀ ni pé kìí ṣe ni ọlọ́run ẹni tó jẹ́ ni ọlọ́run ọba ló ń tó yẹ pé kò sí bó ṣe lé ní tó ti ẹ̀hún náà lẹ́ẹ̀bà náà kò síbi tí ó sá lọ wọn lè ní ọlọ. lópin ìgbà tí eléyìí bá ti wà títí dòpin ayé àwọn wòlíì wà ọlọ́run ọba ọdẹ máa fi tara wọn yóò máa fi ṣe ìgbà àgbàyanu lẹ́kọ̀ọ́ lójúṣẹ́ náà sàásìlá sọ yìí pé. رب أشعث أغبار مدفوع على الأبواب لو أقسم على الله لأبره أي ما هي أما كوا تجي ويبي tó o bá wo òmùra wọn ó fojú rí pé ọ eléyìí kìí sára ẹ kò lélẹ ayé látara yìí pé ó ń tẹ̀ bá jújú ọ̀nà ọlọ́mọba lọ́nà wo ìmọ̀ ọlọ́run ọba ní wá tí ń fi ń kọ́yàn méjèèjì ò dẹ̀ sí papọ̀ kò sí papọ̀ omi ọ̀la gíga wọn omi ọ̀pọ̀n mẹ́ta omi ọmọ àròkò ọ̀gọ̀rọ̀ wọn máa ń da máa ń jẹ máa bí káàrin màálù tàbí káàrin ẹ̀ma nǹkan kan tó tó tó tó tó bá wọn pẹ̀lú ti dúró kìí ṣe yí torí pé wọn ò ní tayé yìí lọ́dọ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń gbìyànjú lójú ọ̀nà ọlọ́run ọba yìí wọ́n ń ṣètò ọlọ́run ọba wọ́n ń wá ìmọ̀ ìmọ̀ Kùránì àti súnà wọ́n ń tàn wọ́n lẹ́ẹ̀rẹ́ ká wọ́n ń múlò wọ́n ń pèpè sí ní sídìí rẹ̀ táwọn èèyàn bá fara ni wọ́n lórí rẹ̀ wọ́n wọ́n wọ́n gbára ọba madbu ibi tí wọ́n bá ti ń ṣe nǹkan táwọn èèyàn ńláńlá bá pé sí tí wọ́n bá débẹ̀ àwọn ọmọ sọ pé ah, ẹdú ẹdú dúdú ẹja gbóúnjẹ tí wọ́n bá ń bẹ̀ torí pé ìmúra wọn ọ̀wọ́ tẹgbẹ́ lórúkọ sẹ́ńtọ́rà ìyá sí ṣùgbọ́n o lẹ́wọ̀ akṣọ́mọ́ alọ́lọ́ aláàbọ̀rọ̀hù tọ́wá ni wọ́n ah, á ọlọ́run ó ṣe nǹkan báyìí ó búra ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ọlọ́run wọ́n dẹ̀ ṣe torí wípé tí ọba ṣe kí náà tẹ̀lé wọn yóò ṣe hanasu yóò sàn kan tara wọ́n dẹ̀ ti ń rán ọ̀ràn kan lọ́wọ́ ọlọ́run ọ̀wá fẹ́ kó tún wọn mí lẹ́yìn èèyàn wọn ni <laughs> yìí ṣe lóòótọ́ táwọn bá tiẹ̀ lọ ṣé ó kówó yọ ó kólé yọ ó kówó bẹ̀ lọ́la fi júwe rẹ̀ láà kí náà fi júwe rẹ̀ ìtẹ̀lé ìmọ̀ ìmúlò ìlé ló fi jẹ́ pé àpọ́nlé ẹ̀yẹ yìí fún mùsùlùmí ó ní wípé kó dúró lójú ọ̀nà tó náà wọn bá fi lójì sẹ́lẹ̀ fúlàrà sọ́lọ̀ látara ilé ìlọ́lọ́wọ́ ó fi rọ ayé pé kí ẹ dẹrú rẹ̀ torí òǹgẹ̀ ẹfẹ́rú kankan àfẹ́rú ọlọ́run ọba ẹni tí ọba jẹ́ ẹrú ọlọ́run ọba kò sí tí ó sì gbogbo nǹkan ya kò ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lé ibi tí wọn ò ibi tó súnmọ́ ti wípé ọlọ́run ọba fi wọ́n lọ́kàn balẹ̀ yìí níbi tí wọ́n ti ń ṣe tàkìkì tàhídìlá subhanahu wa ta'ala wa ma hayu makana hadha qad faddala Allah subhanahu wa ta'ala bilad at-tawhid bidhalik ibi tí tawhid ti kọ́kọ́ dìde nìkan lọ́lọ́run ọba máa ṣe pẹ̀lẹ́lẹ́ mamlakatul arabiyya as-saudiyya wọn ò tí ì ṣètò wọn ò tí ì ṣètò ṣùgbọ́n díẹ̀ tí wọ́n ń ṣe o kò síbi tá a lè fi wé lórí mẹ́rẹ̀ rẹ̀ lójíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà fi sọ yí pé ó ní ìsìláàmù bí ejò ni nínú àdìsí sahih Muslim ó ní ìsìláàmù bí ejò ni tọ́ba jáde nù sáré tọ́ba ń lọ nìlọ yóò bọ àwọ̀ ẹ̀ẹ́. Eh, àwọn ọ̀rẹ́ yóò bọ́ọ̀lẹ̀ níbi tó bá lọ ṣùgbọ́n gbọ́ bá ṣe tán yóò padà sínú kí ni ìsà rẹ̀ ó ní ìsà islam ní maka àti madina dọ́yìísìn náà sọ̀rọ̀ táyé parẹ́ onímọ̀láyíkà ọlọ́run ọba fi tí gbogbo ẹnu di ìlú méjèèjì dàjáàlì ò ní wọlé iṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ó fi jẹ́ wípé gbogbo ìgbà táwọn èèyàn bá ń sọ tí ò yẹ kí wọ́n sọ tí wọ́n fi ń rẹ́ ìsìláàmù lára mùsùlùmí padà sẹ́yìn wa ò pè ṣé bó ṣe ẹ kórè ni ìtọ́ka ti dá ẹ̀rí dá lẹ́yìn mùsùlùmí máa fi gbọ́n káyé wọlé wọlẹ́lẹ́ni ẹni tó ń ṣètọ́lọ́mù bọ́lọ́wọ́n bá ti fi ránjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú tíra rẹ̀ tó jíṣẹ́ náà sọ́nà fi sọ tó dẹ̀ fi ìmúlò rẹ̀ hàn wá tó dẹ̀ fi kọ́ àwọn sàábé rọ̀dà ọ̀hánà. eléyìí nìkan lọ́lọ́wọ́n bó fi dá nǹkan padà sí bó ṣe yẹ kó rí fẹ́ dà. lójíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ yìí pé. تكون فيكم نبوة ما شاء الله أن تكون ثم يرفع والله إذا شاء يرفعها نبوة ìjẹ́ ànábì wá pẹ̀lú títí dìgbà tó bá bá fẹ́ mba bá yá yọ kásẹ̀ rẹ̀ kú lẹ̀. ó ní lẹ́yìn ìgbà hajj nubuwa. àwọn àrólé tí wọ́n dúró lójú ọ̀nà tó jíṣẹ́ náà àtọ́là ń gbé wa wọ́n ó dìde àwọn náà lògbà lọ́gbọ̀n ọba ya ọlọ́run ó tún kó wọn gùn bẹ́ẹ̀ ó ní gbọ́ ọba ya àwọn lọ́ba lọ́ba kan ó tún dé àwọn náà ó tún lo tiwọn ngbọ́ ọba ya ọlọ́run ó tún kásẹ̀ wọn kó ńlẹ̀ àwọn lọ́ba lọ́ba ajayé alábàtà kan náà ó tún wá dé wọ́n lè balẹ̀ jẹ́ wọ́n lè ṣe gbogbo ẹ̀ wọ́n ó sì ní ìtọ́jà gbogbo olùbáwọn onígbà ọba ya ọlọ́run tún káwọn náà kú ń bẹ̀ oníṣùgbọ́n bọ̀ ọba ya o àwọn tí àwọn kan tún wá dìde wọ́n wà lójú ọ̀nà tí ẹni àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n wà ní ojú minhaji nubuwa ìtẹ̀lé ojú ọ̀nà túbọ̀ yìíṣẹ́ náà àṣìlá ń ṣe mú wa àwọn náà tún wá dìde wa òjíṣẹ́ náà wá dákẹ́ lórí àwọn wọ̀nyí láyé ọ̀pá rẹ̀ ni. lọ́rọ̀ sọ sallallahu alaihi wasallam ó ní bọ́bá kù tìmíntì báyìí táyé ọ̀pá rẹ̀ wọ́n bí ọmọ kan nílùú Madina orúkọ rẹ̀ ọmọ àjò kọ mi orúkọ bàbá rẹ̀ ọmọ àjò kọ bàbá mi yóò wá túnlé ayé ṣe bí ayé ṣe dàrú tó ọlọ́run ó fi ṣe sábà bí títún ayé ilé ayé ṣe òun ni mùsùlùmí tí ànábì Ìsá ó dé bá sallallahu ala nabiyina wa alayhi so kò sí ṣùgbọ́n tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ eléyìí fi ń yé wa ni wípé o ìsìláàmù gangan fúnra ara rẹ̀ kárìkùlà àádáni mọ̀jísà ni kò sí bó o sì lè gbọ̀nà dùnúnú tó níbi kẹfẹ́rí kan ti sọ ni pé pírọ́blẹ́mù ìsìláàmù ni wípé tọ́ ọ bá fẹ́ kápá rẹ̀ má ta sí àwọn tẹ́ ń ṣe sáfìwọ́n lẹ̀ tọ́ ń bá ti lọ́ gbógun tiwọn yóò á máa tàkà. tọ́sán problem with Islam is that don't just, just leave the Muslims alone.